ẹlẹ́kẹta ìdájà àlẹ́kàbà aninabi sọlọ́láhu alayhi wa sallam nígbà tí ìró kan bá wá ìró ọ̀rọ̀ ní jẹ́ mbẹ́ ọ̀rọ̀ ló ń jẹ́ ìró nígbà tí ọ̀rọ̀ kan bá wá látọ̀dọ̀ ànábì sọlọ́láhu alayhi wa sallam wàhásánàhù àwòsànháhàhù alimuhadisun tí àwọn onímọ̀ hadith tí wọ́n sì sọ pé. ọ̀rọ̀ náà dára tàbí ọ̀rọ̀ náà fẹsẹ̀ rinlẹ̀ yẹ́jìbò àlà muslim dandan ni kí mùsùlùmí gbàgbọ́ nígbà tí ọ̀rọ̀ kan tọba ti ọ̀dọ̀ ànábì wà ẹn pé àbáláyé ọ̀rọ̀ tí ó wá sọ yìí àwọn tí wọ́n lẹ́kọ̀ọ́ nípa ọ̀rọ̀ wọ́n yẹ̀wò wọ́n gbé yẹ̀wò bí wọ́n ṣe máa gbé yẹ̀wò wọ́n sọ fún ọ̀rọ̀ náà hasan wọ́n lọ dára tàbí sahih wọ́n lọ fẹsẹ̀ rinlẹ̀ tọba gasi pé lódodo lọba jẹ́ mùsùlùmí dandan ni kó gba ọ̀rọ̀ yẹn gbọ́. arákùnrin náà ní bẹ́ẹ̀ ni òun gbà bẹ́ẹ̀ ó lóun gbà bẹ́ẹ̀. kókó míì ní abẹ́ kókó kẹta ìdájà lè khabar ani nabi sallallahu alayhi wa sallam wa asanahu awusọ hahahu alimuhadisun nígbà tí ọ̀rọ̀ bá wá látọ̀dọ̀ ànábì tí àwọn onímọ̀ hadithi tí wọ́n sọ pé ọ̀rọ̀ náà dára tàbí pé ó fẹsẹ̀ rinlẹ̀ walam yati bihi alukur'an tí alukur'ani ò sì mú irú ọ̀rọ̀ yẹn gangan wá ọ̀rọ̀ tí ó wá lọ́dọ̀ òjíṣẹ́ ọlọ́run yẹn a sì rí irú rẹ̀ gangan nínú alukur'an ohun tó sọ yẹn gẹ́lẹ́ kò sí nínú kur'an láti bẹ̀rẹ̀ dópin àárín nínú kur'an yajibu ala muslim al-imanu bi dandan ni kí mùsùlùmí gba ọ̀rọ̀ náà gbọ́ ẹ jẹ́ fún yín lápẹẹrẹ asọ̀láàtù àlè ibrahimiya kò sẹ́ni tí ó mọ̀ alahuma sọli ala muhammadin wa ala ali muhammadin kama sọlaita ibrahim wa ala ali ibrahim innaka hamidu majid. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ọ̀dọ̀ ta lọ̀rọ̀ ń ti wá ọ̀dọ̀ ànábì àbí inú súra wo ló wà ní Qur'an ta ló mọ súra tó wà ní Qur'an kò sí ní Qur'an ní àbí àwọn onímọ̀ àdìsí ṣé wọ́n ní ọ̀rọ̀ yẹn ṣé wọ́n lọ da ọ̀fẹsẹ̀ rinlẹ̀ tàbí wọ́n ní kò da wọ́n lọ da agasi pé dandan ni kò gbàgbọ́ ọ̀ntàwí nìyẹn ìdájà alẹ́ kábà ani nabi sallallahu alayhi wa sallam idha jaa al-khabar ani nabi sallallahu alayhi wa sallam nígbà tí ọ̀rọ̀ kan bá wá látọ̀dọ̀ ànábì wa hasanahu aw sahahahu alimuhadisun tí àwọn onímọ̀ hadithi sì sọ pé ọ̀rọ̀ náà dára tàbí ọ̀rọ̀ náà fẹsẹ̀ rinlẹ̀ walam ya'ti bihil qur'an qur'an yóò sì mú ọ̀rọ̀ yẹn gangan wá yajibu ala ala ala ala dandan ni kí mùsùlùmí gbọ̀rọ̀ náà gbọ́ ìdí nìyẹn tá a fi gba sọ̀látù ibrahimiya gbọ́ not only sọ̀látù ibrahimiya àtàṣáhùdù tá n ká lórí irun àtàhìyàtù lillahi wàsọ̀làwàtù wàtọ̀yìbàt wàsálàmù àlẹ́yìká ayú ànàbíyì wàràhàmàtúlọ́ì wàbàràkàtù wàsálàmù àlẹ́yìná wàhálà ìbàdìláì sọ̀lẹ̀hìn. ashhadu an la ilaha illallah wa ashhadu anna muhammadan rasulullah aina huwa fil qur'an níbo ló wà ní qur'an sura wo ló wà hadisi wo ló wà kí sì ni àwọn onímọ̀ hadisi sọ nípa rẹ̀ wọ́n lọ dáa wọ́n lọ fẹsẹ̀ rinlẹ̀ ìdí nìyẹn tá a fi ń kà á lórí ìrun tọ́lọ́ ní ká kí fún ti rí i pé ọ̀rọ̀ táwọn ibi bá sọ àìsínú kùránì kì í ṣe fọ́ọ̀tì àìsínú kùránì rẹ̀ kì í ṣe ẹ̀rọ àìsínú kùránì rẹ̀ kò túmọ̀ sí pé lòfin ní ìgbàgbọ́ èyíkéyìí ọ̀tọ̀ bá sọ àwọn tí ó ṣiṣẹ́ ẹ̀kọ́ gbàgbọ́ ni àwọn alimuhadisun not you kì í ṣe wọ èyíkéyìí ọ̀rọ̀ táwọn ẹbí bá sọ àwọn tí wọ́n ṣiṣẹ́ lórí ẹ̀ tá a fi mọ̀ bọ́yọ̀rọ̀ náà a gbọ́dọ̀ gbàgbọ́ tàbí ká dùgbò àwọn wọn lòṣìṣẹ́ yẹn alimuhadisun àwọn the scholars of hadith the scholars of hadith point number three lábẹ́ kókó ẹlẹ́ẹ̀kẹta alhadith asọ̀hí inda ahalil hadith ọ̀rọ̀ tó fẹsẹ̀ rinlẹ̀ ay alhabaru sọ̀hí ọ̀rọ̀ tó fẹsẹ̀ rinlẹ̀ hadisi tó lálàáfíà lọ́dọ̀ àwọn onímọ̀ hadisi kí ni oríkì rẹ̀ oríkì rẹ̀ rèé huwa matasola sanaduhu huwa matasola sanaduhu binakli aliadli adobit almithlihi ila muntahahu walam yakun shadhan wala mu'allala oríkì àdíìsì tó fẹsẹ̀ rinlẹ̀ lọ́dọ̀ àwọn onímọ̀ nípa hadith tí ò sí ìyàpẹ̀ ẹnu lórí ẹ̀ òun ni huwa matasola sanaduhu òun ni ọ̀rọ̀ náà tí sanadu ẹ̀ ìṣe àfitì rẹ̀ pé àwọn lágbájá àwọn lágbájá àwọn lágbájá látọ̀dọ̀ lágbájá lágbájá sọ pé látọ̀dọ̀ láti ọ̀dọ̀ tàmẹ̀dò tàmẹ̀dò sọ pé láti ọ̀dọ̀ lámarin ntí wọ́n sọ yẹn from A to B from B to C from C to D ní ń pè ní sanad huwa mọ̀tàsọ̀lọ̀ sànàdùhù ó ní etí ìṣàfitì rẹ̀ láàrin àwọn tí wọ́n láwọn gbọ́rọ̀ wá tó sopọ̀ mọ́ra wọn tó sopọ̀ mọ́ra wọn kí ni ìtumọ̀ kó sopọ̀ ká sọ pé asámọ̀ bá ṣe wá Si emi emi kafi mi se number one baba to bi mi ko gɛ number two baba to bi baba mi ko gɛ number three baba to bi baba baba mi ko gɛ number four ka mu do ba wo baba to last ɔkpa owe. ọmọ tóun bí ọgbọ́ lẹ́nu rẹ̀ òun náà bí ọmọ tí í ṣe bàbá tèmi ọgbọ́ òwe yẹn fún un ó dè mọ́lẹ̀ bàbá tèmi náà nígbà tí wọ́n bí èmi náà wọ́n pọ̀ òwe yẹn fún mi ìyẹn nìtumọ̀ pé ìtasọ̀lá sanaduhu bàbá àgbà pátápátá ọmọ tó ń bí ọmọ tíyẹn náà bí ọmọ tíyẹn náà bí. ó ti sopọ̀ mọ́ra wọn nù eléyìí tí ò sopọ̀ òun ni kí bàbá àgbà sọ̀rọ̀ ok kí kankan nu ọmọ tó bímọ gbọ kí wọ́n á dáàpọ̀ ọmọ ọmọ rẹ kò sopọ̀ nù ó ti já ó ti já nìyẹn ọ gbọ́dọ̀ sopọ̀ mọ́ra wọn àdíìsì kan ò ní sọ yìí. kí wọ́n wá ẹnìkan tì ń bẹ̀ nínú àwọn tó gbọ̀rọ̀ yẹn wá ẹni binakili alaadili binakili alaadili àwọn tí ó sì nàkálà ọ̀rọ̀ wá àwọn tó máa gbé ọ̀rọ̀ wá ẹni ìkọ̀ọ̀kan wọn gbọ́dọ̀ jẹ́ alaadili onídéédé kí ni ìtumọ̀ onídéédé onídéédé. filimurua walibada filimurua walibada yóò jẹ́ onídéédé nínú ìwùwàsí ó sì máa jẹ́ onídéédé nínú ìjọsìn ẹ ṣe ẹ definition àdìsí tí aláìmọ̀kan fẹ́ dùgbò wọ́n ní ẹni àdìsí tó bá sọ yìí pé àdìsí sọ yìí o gbọ́dọ̀ jẹ́ àwọn tí wọ́n gbà á wá ààyò ẹnìkankan dànù ẹnìkankan wà mí sìn bákan náà benakli ẹnì kọ̀ọ̀kan wọn ọ gbọ́dọ̀ jẹ́ onídéédé oríkì onídéédé lọ́dọ̀ àwọn onímọ̀ hadísì ni pé oníwà rere tó sì ń jọ́sìn fọlọ́wọ́n ọba. tọ́ba ti pàdánù ọ̀kan nu méjèèjì lẹ́yìn sàbí àdì wọn ò kà sí onídéédéé mọ́. adọ́ọ̀bìt adọ́ọ̀bìt ẹni náà ó gbọ́dọ̀ lè de nǹkan mọ́lẹ̀ kí ni tuma kó wà kó lè jẹ́ ẹni tó lè de nǹkan mọ́lẹ̀ imma fi sọdiri wa imma fil kitaba ẹni yẹn gbọ́dọ̀ jẹ́ ẹni tó lè há nǹkan sórí tàbí kó jẹ́ ẹni tí ó mọ nǹkan kọ nítorí wípé pẹ̀lú híhá sórí àti kíkọ sílẹ̀ làdísì ń gbà wá sotiye pẹ̀lú híhá sórí Bukhari tó ń gbọ́ òun agbárí àwọn kan ló wà muslim tó ń gbọ́n agbára àwọn kan ló wà abu daudu agbára àwọn kan ló wà kí wọ́n tó máa kọ sílẹ̀ yóò jò ní déédéé nínú ìwà yóò jò ní déédéé nínú ẹ̀sìn kò ní jẹ́ oníbídíà kò ní jẹ́ sufi kò ní jẹ́ amadi kò ní jẹ́ shia kò ní jẹ́ mọ̀tazila gbogbo àwọn ìjọ oníbídíà wọ̀nyẹn kò gbọ́dọ̀ jẹ́ kankan nínú wọn tó bá ti jẹ́ kan nínú wọn kò ní jẹ́ kọ́dárí kò ní jẹ́ gábárí kò lè sọ̀rọ̀ kí wọ́n gba ọ̀rọ̀ ẹ̀ gbọ́ torí o ti ní problem nínú ìjọsìn nínú ẹ̀sìn tó bá jẹ́ ọ̀mùtí ó jó ní sìnà ó jó ní tẹ́tẹ́ ọ̀ ó ti fail ó ti fail ó wá gbọ́dọ̀ ní ability to to memorize and to write ọgbọ́dọ̀ lè há nǹkan sórí kó sì lè kọ́lẹ̀ ọgbọ́dọ̀ lè há nǹkan sórí gbogbo àwọn tí Buhari gba àdíìsì wà lọ́dọ̀ wọn ni wọ́n ní nusuka ni wọ́n ní takanda tí wọ́n kọ́ sí. ọ̀wọ́ yàtọ̀ tí ń bẹ láàrin àwọn àti Bukhari òun wípé àwa mẹ́wàá àlejò jẹ́ ráítà kó gasi pé ẹnìkan ni ó pọ̀pùlìṣì tiẹ̀ bọ́ ta ẹgbọ́rọ̀ mi yé àwa mẹ́wàá àlejòjọ́ ẹ̀ńtọ́mọ̀ nǹkan kọ táàmù nǹkan kan sílẹ̀ ok ẹ̀yẹn wo lóà mọ̀mọ́ ní ìsìn ọlọ́mọ yìí àwọn tó ti kọ́ nílé ìwé àtàwọn tíṣàsì míì ìwọ náà ń sọ̀rọ̀ àti ọ̀dà àtirú ìwọ náà ok ọ̀rọ̀ ẹ yé mi àmọ́ tó ga sí wípé ó lè ga sí pé inú ọmọ táwọn kọ́ níwèé ni wọ́n kọ ìwé bàọ́lọ́jì jáde táwọn tí wọ́n kò ní kọ̀ nǹkan kan jáde ǹjẹ́ gbọ́dọ̀ mi yé ohun tó fà tá a fi ń gbọ́ Bukhari nu Bukhari ní àfa tó pọ̀ Muslim ní àfa tó pọ̀ àwọn náà nínú àwọn náà nínú súkà wọn lákọọ́lẹ̀ ṣùgbọ́n àkọọ́lẹ̀ tiwọn wọn ò jókòó tì í kí wọ́n wá báyìí díẹ̀ kí wọ́n á fi síta ọ̀wọ́ yàtọ̀ tí ń bẹ láàrin wọn nu àwọn oní àwọn tí ń gba àdìsí wa pẹ̀lú tíra wọn ìbá pọ̀ wọn ìbá ti lọ pọ̀ jù ṣùgbọ́n ìkí ọlọ́ọ̀ ní fẹ́ dà kó kọ nǹkan jáde fáyé ìkí ọlọ́ọ̀ ni ọ̀pọ̀ ló mọ̀ ló ní mọ̀ ló ní nóòtì àmọ́ tí nóòtì ò di ìwé fáyé nóòtì ti Bukhari dìwé fáyé ti Muslim ó dìwé fáyé tàbú Dawud ó dìwé fáyé ti Nasai ó dìwé fáyé gbogbo àwọn tá à ń dá akọ òun ni wọ́n ní àfa tó ga sí tó ga sí pé látọ̀dọ̀ wọn ló ti gbàdísì wá ìkankanú wọn ọ̀bá nàbí láyé. wọ́n ń gbà wá from one person to another from one generation to another àdìsí tó bá lálàáfíà sẹ àwọn tó gbà wá gbọ́dọ̀ wà connected gbígbà wá rẹ̀ bínákìlì àlẹ́ àdìlì ìgbà wá rẹ̀ gbọ́dọ̀ jẹ́ lọ́dọ̀ onídéédé adobit ẹni tó lè há nǹkan tó sì lè kọ̀ lẹ̀ amethli látọ̀dọ̀ irú rẹ̀. sẹ́nìkan bá qualify ó jẹ́ onídéédé ó lè hàn kan ó lè kọ́ nǹkan lẹ̀ irú ọ̀dọ̀ ẹni rẹ̀ lòun náà ó ti lọ o tí ti gbà wá látọ̀dọ̀ ọrú rẹ̀ ọ̀rọ̀ yẹn ò tún sọ yìí mọ́ o. wàlám yẹkùn ohun tó bá wà lóhùn gbàgbà kò gbọdọ̀ kí ni ìtumọ̀ ṣáàn ìtumọ̀ rẹ̀ ni pé ọ̀rọ̀ tó gbà wá kò gbọ́dọ̀ tako senior rẹ̀ ọ seniority wà nínú Islam nínú ìmọ̀ ọ tako senior rẹ̀ fàpẹrẹ ní ìsìn èmi jẹ́ àfàǹbì ìwọ akẹ́kọ̀ọ́ ọ̀wá lọ gbọ̀rọ̀ kan wá nínú ọ̀rọ̀ tí mo sọ ok ọ̀rọ̀ rẹ wá jata sí ní tí mo sọ ọ̀rọ̀ rẹ ti di ṣáàlù kí ló lè mú kọ́rọ̀ rẹ yapa sí ní tí mo sọ èmi mo kọ́ ọ olémi ni mo sọ ó sì lè wá yapa sí nǹkan tí mo sọ agasi pé irú ọ̀rọ̀ rẹ yẹn wọ́n á pè ní ṣáàlù ìdá àròdọ̀ àfikọ́ mani uwa awsaq minhu yu'tabaru yu'tabaru shadhan munkaran nígbà tí síkọ̀ kan òun náà gbádùn o síkọ̀ ni o kìí ṣe nọ́sẹ̀sì máa o ó gbádùn o ṣùgbọ́n báwo ló ṣe fẹ́ gbọ̀rọ̀ kan wá tí ó àwọn onímọ̀ hadisi wọn fààyè gbà yẹn ẹ jẹ́ n fún yín lápẹ̀rẹ̀ irú rẹ̀ nù hadisi hadisi Abu Dawud kan ó sọ nípa abánẹ́bí ṣe ń kírun ó ní tó bá bẹ̀rẹ̀ ẹ̀rùn yóò dùn ó akọgbó sí kíbla yóò wá gbé ọwọ́ ẹ̀ méjèèjì sókè kò ní kọjá ìjìká rẹ̀ yóò ṣe Allahu Akbar lẹ́yìn náà ó máa wá lẹ́yìn náà a fi súra lé lẹ́yìn náà a ṣe Allahu Akbar àrùkù ọ̀sán bá a lọ báwọn títí tó fi ba débi àtàhíyà ìyẹn wá báwọn ó jẹ́ hadithi Abu Dawud Imam Bukhari àti Imam Muslim àwọn mú ọ̀rọ̀ kan wá wípé ẹnìkan kírun nu mọ́sálásí ńjọ́ kan ànábì wá rí onítọ̀hún tó dáwọ́ lẹ̀ ànábì wa fi ọwọ́ ọ̀tún onítọ̀hún ó fi lé orí ọwọ́ òsì rẹ̀ ó wá gbé sí gáàyà hadith Abu Dawud yẹn kò dákọ pé ó gbé ọ pànẹ́bí gbọ́wọ́ sí gáàyà àmọ́ ti Bukhari àti Muslim òun sọ pé ẹnìkan dáwọ́ lẹ̀ kírun ànábì wa káwọ́ ẹ̀ mọ́ gáàyà lọ́dọ̀ àwọn àfa wọn kà hadith Abu Dawud yẹn kún ṣáàlù wọn kà kún kí ni o ṣáàlù wọn ò ní kò dáa wọn ní nítorí pé ọ̀rọ̀ tó gbà wá ó fẹ́ mútùmọ̀ tó fẹ́ tako ọ̀rọ̀ táwọn ọ̀gá ẹ̀ gbà wá wá ọ̀gá ni Bukhari jẹ́ sí Abu Daud nínú mahadisi ọ̀gá ni Muslim jẹ́ sí Abu Daud Abu Daud kan wá tó wà contrary sí Bukhari àti Muslim tó ṣe bẹ́ẹ̀ hadisi rẹ̀ wọ́n kọ́ lẹ́ o wọ́n àkọ́ pé hadithun munkar hadithun munkar hadisi tí o da ni wọ́n pè